ohun tó bá ìdè nínú ni wípé fojú akátá bá léwó ṣẹ́nu adìyẹ ló yẹ ká ti gbọ́ ṣótọ́ sí wá sí hù àyìndé kó máa sọ̀tàn àwọn òní ìfújì orin ọ̀hún àyìndé ní bàrún àrùn wà níjọ́sí ọ̀ṣẹ́wé lè àkúnlé. àmínú ó dárúkọ eléré ó wá dárúkọ àyìndé sí nọmba thirteen làyìndé bá wò wípé àyìndé àgbà ó wá wò wípé àyìndé kékeré oyè ẹ̀yẹ òun ni ló bá lọ fòṣù pásá yìí di ìjọba. ó ní kó tako àyìndé wá sí nílé iṣẹ́ fújì bá dàrú pátá ló bá dìbàdàn parapọ̀ níjọ́sí. wọ́n parí eré ọ̀hún gúnlé eré ọ̀hún ò tán okúnlé ò títí dọjọ́ èèní o. títí tó fi kú kò rí yanjú mọ́ ẹ máa gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ pálábá ọ̀rọ̀ dẹ́ndé ọ̀rọ̀ nínú eléyìí o. ẹ má bà fújì jẹ́. kí ló fa ìjà yẹn èèyàn tó ń kọrin èébú ní ìgbà tó délé ó ṣe first record ó ta o another record yẹn kò ta mọ́ o ẹlẹ́ẹ̀kẹta kò ta mọ́ o ẹlẹ́ẹ̀kẹrin kò ta mọ́ o lásìkò gbà yẹn aláwádé o rẹ́kọ̀dù mẹ́rin náà ń ṣe nínú ọdún oṣù mẹ́ta mẹ́ta ni ó wá òpè kí lòun lè o ó dá lúrú bọ̀ ṣàgbà ló bá tún mọ́ orin èébú nìkọ aláwo ṣe fi hù òun ní rẹ́kọ́dù bá àtàkárí ayé àyíndé ti kú aláwo adé o kò sẹ́ni tí kọ́lí ti tún fẹ́ bú mọ́. ẹ má bà fújì jẹ́ aji sẹfi wala wa dekunle baba ko orí baba orí èdè baba èdè sẹfi gba gbogbo wọn ní gbọdọ nínú eléyìí ju obìnrin tán àtúbọ kasi lẹnu sẹfi wa. ìgbà dáyé dáyé àwọn àbúrò mi. ìgbà dáyé dáyé àwọn àbúrò mi Òṣùpá Sàídì Àlàbí mi wéṣẹ wọ́n wá sórin di bó ṣe gbà kó ṣe rí o àwọn nìkan ṣoṣo náà gbọ́dọ̀ máa wò. wọn ò dẹ mọ̀ pé ibi olórin ń lọ aláwo ṣe fi hù ó jìnnà o kò sólórin tó lè rè ní mọ́ rárá ó ní fújì kan ò gbérí mọ́. ó ti wá jẹ́ tó fẹ́ kọrin gbérí nísẹ̀yìn o ààrẹ ní ìbú aláwọ̀ a sì rẹ̀ ní fún un lè sì kó tó lè rọwọ́ mú. ẹ má bà fújì jẹ́. marketed and distributed by Ajijola films and records international. ìrọ̀rùn ló bá dé marketer. generator fẹ́ni tí ò níná. atóríṣe fún gbogbo olórin. one forty three Namdi sequence ti dúmọ̀tẹ̀ èkó. àti shop fifteen pretex plaza shopping complex Oṣòdì. telephone zero zero two three two two nine one one two. síjáde ẹ̀ tètè lọ́ra ti yín o. ìjọba òkè ń sọ bẹ́ẹ̀ fújì ló ń sọ bẹ́ẹ̀. ọ̀gá náà fújì ló ń pàṣẹ. ẹ má yiri ẹ wo. wọ́n ọlọ́pẹ́ gbé síkà ó ní mi ò ráyà ń dena pípẹ́ di yẹ. lẹ́dẹ̀ẹ́ kọ̀ kọ́ máa bọ̀. wọn ò lágídí tó màlúù. wọn ò lè sáré tó bọ̀. iwájú náà máa bọ́ lọ́hùn. eléyìí lé jù. agbó àríyá àwọn tó dá àmọ́ láwa yó. bébẹ̀ kọ̀ǹfàmù yẹn gbà. lẹ́yìn aláwo ti jẹ́ ká tó sí gbogbo ẹ̀gbá tó tó ń kọ́ fújì tó di gbogbo léwu àbúrò bá a ṣe òwe kọ́tàkùnrin kún. ẹ gbọ́ bí jésù ọ̀lọ́júmọ́lẹ́ àwọn ọmọlẹ́yìn Jésù Kristi ìkúnlẹ̀ lágbàgà mi àlàbí wọ́n tún wọlé bá mi. a ò tí ì gbọ́ nǹkan kan tó ń gbà. ẹ gbọ́ ṣe láìṣẹ̀ ṣe láìrò ká agbáni létí ọ̀tún. ẹgbẹ́ òun onídà yìí tó ti sí pàṣẹ láì ṣiṣẹ́ Jésù kì í bá o. láìṣẹ̀ láìrò àwọn kóò wọ́n gbà láti ọ̀tún lábàgà àjíbọ́ra o mo fẹ́ bínú àwọn tó ń bẹ́ẹ̀ níbẹ̀ bá sọ pé ẹ dákun yìí tó sì o bá a sí láì kí ṣe Jésù àlọ́bí ọkùnrin pàṣẹ òòyọ. ọ̀gá náà fújì láwùdá. ẹ gbọ́ mo ti bẹ̀rù mo ti bínú tán àwọn tó ń bẹ́ẹ̀ lágbègbè bá sọ pé o. Oh pàṣẹ máa jà ẹ́ wọ́n bá sọ fún ọ pé ẹ ṣe ẹ̀yin kan ìbùkún ní fóònù lájà o tọ́lá ọmọ ọlọ́run ò sẹ́ ẹ ẹ o làwọn sì máa pẹ́ èèyàn ṣeun wọ́n ní jẹ́bùrẹ́ lábàgà kì í mọ̀ ṣe bínú oníbò náà kì í tẹ ìbùrẹ́ lábàgà gàtà ṣé tàbá dé shoprite a lè rúra ní bẹ́ẹ̀ kúnlẹ̀ ṣé tá a bá dọ́dọ̀ yá aláàgbò aláàgbò jẹ́dù o ṣálẹ̀ òwúrà ni mẹ́ẹ̀ẹ́gùn lẹ. wọ́n bá ń lo tí tọ́tún ẹsẹ̀ ẹ̀bọ̀ èmo fẹ́ bínú ẹ bá ní iyì tó sì o bá a sì láì kí ṣe jésù làgàtàkùn. ẹ gbọ́ bí jésù ọ̀lọ́júmọ́lẹ́ àwọn ọmọlẹ́yìn jésù kìí sì kúnlẹ̀ lábàgàmì àlàbí wọ́n tún wọlé bá mi marketed and distributed by Ajijola films and records international. Ìrọ̀rùn ló bá dé marketer. Generator fẹ́ni tí ò níná. Atóríṣe fún gbogbo olórin. one forty three Namdi Azikiwesi Tìdúmọ̀tẹ̀ Èkó. Àti Fifteen, Twenty to Itex Plaza Osodi shopping complex lóṣòdì. Telephone zero eight zero two three two two nine one one two. Ṣé jáde ẹ̀ tètè lọ́ra ti yín o. síbẹ̀ mo ránú gbà o. wà á lọ lọ́ọ̀nà yà balẹ̀ alẹ́ ká mọ̀ wà náà sábà wà náà ni. ẹ̀rí oní máa jẹ̀mú ìyá falera mọ̀ wà náà wà wá sátì àbílò. ayé òfin nípa lẹ́hìn ọdún tó kọjá mọ́ ó tún mú mi wọkọ̀ ọdún titun mo sì nígbàgbọ́ pé màá parí ọdún yìí láyọ̀ o lọ́dún tó ń bọ̀ o kí lè jù nínú olórin láàbùrù yìí kà á pátá tó mọ́ everybody world. Ọ̀tọ̀nùtìlá Ọ̀tọ̀ṣàntìlá sá. Ayàtọ̀ sí wọn sáyìí rí tó pọ̀. ọmọbìnrin sani bàbá àfihàn àwọn ọmọ bíi eré. ẹni mo sọ bíi eré. yàtọ̀ sáré tó wù ní iṣẹ́. ọ̀pẹ́ dìyàn sí kogi. jìnnà sílẹ̀ Yorùbá ń bí. wọ́n kàn máa ń fata sí mi ní ìbáwọ̀ wí àwọn náà láti fi yọ sí. wọ́n lọ́sùpà sórí ló ń kọ yẹn lórí ló ń kọ yẹn ní sàrí ló ń bá bọ́ sínú olórin mẹ̀díọ́kà ni tọ́ba pọ̀lọ́pọ́n ẹni kò lọ jòkó mi gan mọ̀nà títì ẹni kò ní tọ̀hún lọ́wọ́ torí kò mẹ́wàá ló ń jẹ́ àjẹsùn yìí sàrí ló ń bá bọ́ sínú olórin ẹ̀gbà kẹrin mọ́. bọ́ọ̀lù olóòmùdè bàbá tó dáa tó dáa bọ́ọ̀lù olóòmùdè. sínú olórin ìbàjẹ́ kàní ọmọpọ̀ ọlọ́pọ̀ ẹni kò lọ jòkó nìkan mọ̀nà títì ẹni kò ní tọ̀hún náwó torí kò mẹ́wàá ló ń jẹ́ àjẹsùn ní sàlìdọ̀ papọ̀ sínú olórin ẹ̀pà kẹrin mọ́. ẹ síkírá ní ọmọ bàbá àbàdàn ó ń lo ọkọ̀ lórí òkùnkùn bàbá tó dá tó dá ọkọ̀ lórí òkùnkùn. sábà ń ṣiṣẹ́ ní studio sáyidì o mo lọ lọ fashion mi bí oògùn torí mo wá lọ fashion bí oògùn wọ́n wá ní ajá ń sáré owó ń jóná ajá tí ò sáré tówó ń jóná ń kọ́ tówó wọgbó àìmọ́lẹ́ pòmọ́tà ló ti jẹ́ gbèsè lórí tiwọn wọ́n jẹ́ gbèsè rí bàbá àṣùyẹ lórí sàríbì. ó dà tó dà òkè òde òkè. mo lọ lọ forty sessions bàbá àṣùyẹ torí mo fẹ́ ṣe nǹkan gidi ni àwọn olórin ẹgbẹ́ akẹrin mọ́ ẹjẹ́ pápọ̀ pápọ̀ òṣùdíò ebi òkè ìṣòyẹ báwa àṣùrìyà ẹni ní sàrí ìjọ bá bọ́ sínú olórin mẹ̀díọ́kà ni tó bá pọ̀ lọ́gbọ́n ẹni kò lọ jòkó nìkan mọ̀nà títì ẹni kò ní tọ̀hún náwó torí kò ní wa lóúnjẹ àjẹsùn ní sàrí ìjọ bá bọ́ sínú olórin ẹgbẹ́ akẹrin mọ́. àbọ̀ àbàdàn. sọ ìgbà tó fi ń jẹ́ gbèsè bọ̀ láti ìgbà tó fi dé láti London ni tó fi jákẹ́ẹ̀tì kó fi dé ní má mú jákẹ́ẹ̀tì yẹn jáde má mú sùúrù yẹn jáde àti ìgbà yẹn fi ń jẹ́ gbèsè ní báyìí. àmọ́ ní iṣẹ́ ní ìmọ̀lẹ́ òwe òde. wọ́n jẹ́ gbèsè lórí ìsàyè ibi ní kí iṣẹ́ ṣàtúrú bàbá àṣùrìyà erébísàrí tó ń bá bọ́ sínú olórí mẹ́díọ́kà ni tó bá ń pọ̀ lọ́gbọ́n ẹni kò lọ jòkó nìkan mọ̀nà títì ẹni kò ní tọ̀hún lọ́wọ́ torí kò mẹ́wàá ló ń jẹ́ àjẹsùn ni sáré tó bá bọ́ sínú olórí ẹgbẹ́ kẹrin wọn. ẹ àmì àṣẹ àmì àṣẹ àmì big daddy ọba wọn ọba orin ọba orin ọba wa ó bọ̀ ẹ ẹ yàgbọ́ sí i. lọ lásìkò aláwọ̀ ìdọ́ta ni ẹni tó tẹ̀gbẹ̀sẹ̀ rí lórí ìsàyídì. ẹlẹ́bi galaxy. òṣùpá ń gbọ́ lọ́wọ́ wọn bá ọ̀rọ̀ ẹ gàgàrà òtò mi ló bá ọ̀rọ̀ ẹ dàbí nǹkan ọlọ́wọ́ ọba ọ̀rọ̀ ẹ gàgàrà òtò mi ló bá ọ̀rọ̀ ẹ dàbí nǹkan ní tíátà àwọn ló ń ṣe òótọ́ ni wọn kì í gbowó ẹgbẹ́ ẹ wá pọ̀ mí bó ṣe dọ́là mo máa ń gbowó bó ṣe báwọn mo máa ń gbowó ẹ gbowó wa ẹ pè mí fèrè. owó tipa tún ti dàgbẹ̀dẹ̀ tún náwó ẹ ṣáàmọ̀ pẹ̀lú olórin orin mi jáwó kì í ṣorí fújì tó fèrè ọ̀fẹ́ fẹ́lá bá bímọ lálẹ́ àná o tàtún bímọ lọ́la ẹ pé wọn wọn kì í gbowó. àwọn kan ninety percent èrè tó ń ṣe ọ̀fẹ́ máa ní àti ṣerú ẹ̀rí láyé alálùmọ́lẹ̀ o ṣùgbọ́n mo dúpẹ́ òpọ́lọ bá ti gbàdúrà mi ẹ ṣáà pé ní olórí orí mi jáwọ́ mi ṣó ní fújì tó fèrè ọ̀fẹ́ bẹ́ẹ̀ náà ti wà ti pásá ìrìn mo ti wà ti pẹ́ látàyè spíkà kan àwùjá kan amplifier orange kan pẹ̀lú lílà tá a máa fi ṣe mixer wa ṣáìdì látàyè èkèrè fíniu ṣàrídán bàbà látọ̀dún yẹn ibi ṣìdí. sọrí sọ́ọ̀dì kòró rí ẹ wò rọra gègé. láti náìtì kòkòrò gbì. rọra gègé kò má lọ gbèsè. ń bá ti máa máa ṣoge ń lọ wà lákàrà wa o. Oh tájà ṣe lè ń bọ̀ wá lọ́bọ̀ wá o mo ti wà tí pẹ́gàn tí mo ti ń kọ fújì mi ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan lórí títì mi ṣáìdè mi jẹ́ gbòòrò dàgbà ni. ọ̀jì sọ́nà kan rà gòkè ẹ eh, jó sí mọ̀yàn. mo ti pẹ́ lórí títì gan mo dènà pé mi wò rí títì mi ńgbà táwọn ẹgbẹ́ mi ń ṣeré oníyẹ̀pẹ̀ tọ́yìn táyà kiri bí mọ́tò wọn tọ́sí rán wọn pé kan wà lọ́gbàrúdàn wa àwọn sọmọ ọmọ mi èmi jẹ́ gbòòrò dàgbà ni. ó bá bọ̀ ó gbé bọ̀ ẹ́ eh, ó takun rege ẹni bá fi ní sí ìlà sùpàánà bàkejì. mo ti pẹ́ lórí títì gan-an mo dènà bí mi wo rí títì ni n bá táwọn ẹgbẹ́ mi ń ṣeré oníyẹ̀pẹ̀ fọyín táyà kiri bí mọ́tò wọn tó sì rán wọn pé kàn wá lọ́gbàró dán wá àwọn sọmọ ọmọ mi èmi jẹ́ gbòòrò dàgbà ni. gbogbo ojú lọ́nà ọlọ́kọ̀ rí omi tuntun. èyí tó máa jáde nílé yanu ẹ̀ mo sọ pé mo sọ pé o ti rí járí mu àwé kí ló fẹ́. ó tún lálàbíyà jọ̀wọ́ kí ló ń wá kò yẹ wá ohun tí ò sọnù wá nílò wá tán lẹ́nìkan ń jọ èlò jàwọ́ ẹnìkan lọ. ó ti rí járí mu àwé kí ló fẹ́ ó tún lálàáfíà jọ̀wọ́ kí ló wá kó yẹ wá ohun tí yóò sọnù wá nílò wa tọ́ba lẹ́nìkan jẹ́ ló jáwọ́ ẹnìkan lọ. ariwo kọ́ afọwọ́pẹ́já tí kì í sábà rẹ̀ jà pátá ebi ti pa mo sọ̀rọ̀ fáwọn tí kì í sábà rẹ̀ jà pátá ebi ti pa kò dẹ̀gẹ̀rẹ̀ ó tún dáhùn sódò kò tún rẹ̀ jà gbé ó wá ń rò kí lòun lè ṣe lọ́kàn ẹ̀ ó wá gbìyànjú díẹ̀ sí wo ló bá dẹ̀dọ̀ ṣùgbẹ́jà kékeré ẹ̀jà bàmí ló lọ gbé bó ṣe ń ká lọ́nà padà èèmọ́ ti dé ó wá yàdà kó ń bẹ̀ ẹ̀jà sọ̀kan ó ti rí jẹ́rìmù àwẹ̀ kí ló fẹ́ ó tún lálàáfíà jọ̀wọ́ kí ló wá bóyá wá ohun tí yóò sọnù wá nílò wá fọbalẹ̀ nìkan jó ẹ lójà wẹ́ nìkan lọ́ọ́. ẹja tí mo wí ìbálábà ọ̀dà kò jọ̀wọ́ má pẹ́ wí. ẹja bà mí bálábà ọ̀dà kò jọ̀wọ́ má pa mí tó bá pa mí tó bá ṣe èmi kò ní kó yó ṣùgbọ́n òun tó lè yọ ẹ̀ èmi gan lè ṣe látẹ̀lí lọ́wọ́ gidi òtún wọ́n ẹ mọ́ ó wá fẹ̀jà sílẹ̀ ìjà bà mí yí padà ó dé èèyàn dá pákan ìjà ò iye mọ́já ó ti rí jẹ́rìí mu àwé kí ló fẹ́ ó tún lálàáfíà jọ̀wọ́ kí ló wá kò yẹ wá mu tí yóò sọdún wá nílò wa tọ́ba lẹ́nìkan ojú ẹ ló dáwọn ẹnìkan náà. ẹ̀jẹ̀ tí mo wí yìí bá lábàrún dákun jọ̀wọ́ má pa mí. ó ní tó bá pa mí tó bá ṣe èmi kò ní kó yó ṣùgbọ́n òun tó lè yó ẹ̀ èmi kan lè ṣe. látẹ̀ní lọ́wọ́ gidi òtún wọ́n ẹ mọ́ ó wá fẹ́ já sí ilẹ̀ ìjàmbá mi yí padà ó déèyàn dá pákan ìjà iye mọ́já ó ti rí jẹ́rìí mú àwọn kámẹ́rà bàbá yìí ó tún lálàáfíà jọ̀wọ́ kí ló wá kó yẹ wá ohun tí ò sọnù àárín ló wà sàbàlẹ̀ nìkan jọ ẹ lọ. àfàwọn pẹ́jáde olówó lẹ́yìn tó tẹ̀lé ń tẹ́já wí. kíákíá ọ̀dọ̀ olówó lẹ́yìn tó tẹ̀lé ń tẹ́já wí. ó kọ́lé ra mọ́tò olùgbà bó ṣe fẹ́. ó dáná lọ́jọ́ kan ó dẹ̀ fi ó wá pẹ̀rọ púpọ̀ ó sọ pé òun fẹ́ ṣe àjọ̀dún owó òjò súwọ́jọ fẹ́ràn la fàwọn bá bínú olólówó ògbúdọ̀ máa pàṣẹ kó máa ṣe àṣẹ tọ́jọ́ fi ń yọ òun fẹ́ máa pa èyí tóun fi ràn òun fẹ́ máa àṣẹ lórí òun kóun òun fẹ́ máa pa ó wá tún lọ bẹ́ẹ̀ jà ìjàmbá mi bá ṣe hàn ó ní sọfẹ́ délé dùmarè ó ní iye bá ó ní kó dijú òòlà fàwọn bá dijú ó ní kó lajú òòlà.